tí ò pa wá bí Ramadan ló dé. Ọlọ́run tí ò pa wá o. Òun ni ò pa wá bí Ramadan ló ṣe lọ. Ọlọ́run ọba ni. Dákun má gbẹ̀mí wa bí Ramadan ló bá tán. Ọlọ́run tí ò pa wá kí Ramadan tó dé. Dákun má pa wá. Gbogbo Mùsùlùmí káàkiri gbogbo ayé a kí wa pé a kú oríire Ramadan tí a bá délẹ̀ báyìí ṣé ẹ gbàgbé pé ó sì kù sí tàṣàwà ó sì kù mẹ́fà nínú oṣù Ṣawal tá a wà yìí tá a bá gba mẹ́fà yẹn wọ́n á fún wa ní ládàá ẹni tó fi odindi ọdún kan gbà wẹ̀ fún Ọlọ́run sísítà tẹ́ ń wò níwájú wa yìí àwọn ní ẹnì kejì tí wọ́n gba ẹ̀ tí a fún ní twenty five thousand nínú àwọn tí wọ́n dáhùn béèrè ńláńlá ẹ̀ àkọ́kọ́ náà a fẹ́ fi àsìkò yìí fún wọn ní owó yẹn a ti transfer ẹ̀ sí wọn a fẹ́ kí wọ́n fi hàn gbogbo ayé wípé àwọn ti gbà á. sísítà kí lorúkọ yìí. Abdulfatai Ramot orúkọ mi. ẹ wojú kámẹ́rà ẹ wonú kámẹ́rà kí lorúkọ yìí. Abdulfatai Ramot. kí ni nǹkan tí ẹ gbà. wọ́n fún mi rice àti aṣọ pẹ̀lú twenty five thousand naira ó dẹ̀ ti wọlé ẹ bá wa gba twenty five thousand yẹn kí wọ́n kẹ́ ẹ bá wa fi hàn àwọn èèyàn kan lè mọ̀ pé kì í ṣe fake ní twenty five thousand yẹn àwọn ni wọ́n sì kejì ọmọ kékeré tó wá gba owó yẹn ẹ má ṣò ẹ má ṣò balance ẹ má ṣò balance yeah. owó yẹn láti sẹ́ndì sí wọn yẹn so twenty five thousand naira gbé fóònù ẹ̀ fún un so òun ni ẹnì kejì òun ni ẹnì kejì tí ó gba twenty five thousand nínú fifty thousand tá a sọ pé special price mo wá fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo àwa tí a ti gba ẹ̀bùn ẹ̀bùn yín ti pọ̀ jù lọ́dọ̀ wa o ẹ wá gba ẹ̀bùn yín lénìí sí ọ̀la ẹni tí ò bá wá lénìí sọ́la lágbára ọlọ́run ní ọ̀tún la máa ní kí wọ́n pín gbogbo ẹ̀bùn yẹn fáwọn èèyàn tó bá nídìí àwọn náà ni abdulfatai ramot sheifula gasali ibrahim aliu mutashir sodiq abdulrozak sulaiman àti abdulrahim abdulrasheed tijani lẹ́ẹ̀kan sí alhaji abdulfatai Okay, alhaji ani abdulfatai ramot shefula gasali ibrahim aliu mudashiru sodiq abdulrasaq sulaiman àti abdulrasheed tijani ẹjọ gbogbo ẹ̀yin mẹ́fà tá dárúkọ yìí ẹ̀bùn yín sì wà lọ́dọ̀ wa o bá a ṣe ṣe àwọn ẹ̀bùn tó kù la ṣe máa ṣe àwọn ẹ̀bùn yín tí ẹ bá wá gbà á àwọn kan tí wọn ò wá látijọ́ yìí àti pín ẹ̀bùn wọn fáwọn tó ní ìdí ẹ̀ ẹ̀yin mẹ́fà tẹ́ yìí torí pé the last day àti week tí àwẹ̀ last òun lẹ́gbà láṣìṣe ní ká fún yín láàyè ó disturb wa bí ta kó sí ẹ wá lè ní sọ́la kẹ ẹ wá gba ẹ̀bùn yín tí ẹ bá lè wá tẹ bá léèyàn tòsí lábẹ́kúta nísìta àwẹ̀ títọ́ àgbà yín láàyè kẹ ẹ rányàn wá gba ẹ̀bùn yẹn ẹ rányàn wá kí wọ́n bá yín gbà ẹ̀yin lẹ́mọ bọ́n ṣe máa dọ́dọ̀ yín but ẹ wá gba ẹ̀bùn yẹn kó kúrò lọ́fíìsì wa lè ní sọ́la. So tí ẹ bá ti wá a máa pín fáwọn aláìní tó nídìí ẹ ní o salamu alaykum a àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ó bá wa dá sí Ramadan tó kọjá yìí a ti fẹ́ fi àsìkò yìí dá yín lójú pé inshàlá a ti bẹ̀rẹ̀ lọ́dún yìí kò dẹ̀ ní dúró látọdún tó ń bọ̀ náà a máa ṣe lọ bẹ́ẹ̀ ni jazakumullahu khair mo fi àsìkò yìí kí gbogbo wa wípé a kú oríire ọdún tó kọjá àsìkò ìpalẹ̀mọ́ fún ìdè adá tá a mọ̀ sí iléyà tó ń bọ̀ lọ́nà mo fàṣìkò ń ṣàdúrà fún gbogbo ẹni tó fẹ́ lọ sí àjọ ọdún yìí ọlọ́run má jẹ́ kí àìlọ wa ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ gbogbo wa náà ní kí wọ́n ọlọ́run bá aláwọ̀ ká lọ gbogbo ẹni tó ti sanwó gbogbo ẹni tó fẹ́ sanwó gbogbo ẹni tó ń mú lọ ọlọ́run gba gbogbo wa láti lọ ọlọ́run má ṣàjẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́run gbà wá láàyè owó tá a mú lọ ọlọ́run pèsè ẹ̀ fún wa ibi tá a ti máa mú àbùdí àbùdí àbùdí ọlọ́run ṣe síbẹ̀ fún wa gbogbo àwọn tá a ti wá sanwó náà ọlọ́run jẹ́ a lọ láyọ̀ àtàlàfíà ọlọ́run má ṣàjòrí bẹ́ẹ̀ asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatu. kí Ramadan tó dé dákun máa pa wá nínú Ramadan yìí o dákun máa gbẹ̀mí wa ọlọ́run máa gbẹ̀mí wa ìláyìí máa gbẹ̀mí wa ó ti Ramadan bá tán. You're your power.